ṣe rí ni. Ah! ọmọ yẹn burú pa. ẹ ẹ wá imagine lórí lórí kí ló sì rí báyẹn lórí screen ah, ah! tí yóò bá wá rí ní ojú ayé ńkọ ìyá sáwọ gbẹni arúgbó ẹbọra kan ló jáde tí yóò bá rí ọ̀nà máa dé. ó tó mi àdé. ní àwọn tó ní ò ní àwọn tí mo sọ pé olówó lọ́wọ́ ni eh. àwọn owó fake tó ní ìwọ tó ti tán fún tí ò sí nǹkan kan lọ́wọ́ ẹ mọ́ o ò náwó láti gba àwọn good speaker tó ah. bá fẹ́ lọ speakers lọ sí rédíò nàìjíríà ó sì wà ní ìbàdàn náà. sísá Bísọ́dún ọmọ yìí ó tó mi márùn ó tó mi márùn tó bá dẹ̀ mí ẹ ẹ rí wípé wọn kíní ló fi ń mí kíní kíní dámọ kíní tó máa ń connect lọ́spítà yẹn kí ló máa ń pè kíní yẹn. ṣé five thousand tó fún yẹn ah ọmọ yẹn ò kí ń lè mí kò lè mí lọ́mọlọ́mọ. ṣe fẹ́ gbọ́ àwọn eléèbì ah. ẹ̀wọ̀n kí tóbi bá ti pàwọn the stage kan Mm. ẹ lè rí èèyàn kankan tó ń ṣiṣẹ́ fún Lizzy tó jẹ́ èèyàn. mi tiẹ̀ kí n wo ṣó ọmọ yẹn wàláì mi kí n wò ó mọ́. ẹ ìwọ tó sọ pé tí wọn ń taṣọ fẹ́ gbé ọmọ yẹn jáde wà lè post aṣọ sọmọ ibi tó wà ó tiẹ̀ wọṣọ gidi kó wọṣọ gidi sọrùn so Lizzy is not a mother. welcome on board Elizabeth. Mm. ẹ ṣe mọ̀ mi ìtayọ̀ oxygen mm. ẹ máa sọ̀rọ̀ yín lọ mò ń gbọ́ sorry. Lizzy is not a mother and she will never be a mother. Hmm. because ẹ mọ̀ gbogbo ẹni tó bá jẹ àbíamọ tó bá tó bá ní psychological look yẹn hmm. tó bá observe Lizzie àwọn ọkọ ní observation hmm. tó bá observe Lizzie closely psychologically not by mouth by, or by this thing they will see that there is no sign of motherhood in her. Ew. Because I've never seen even our great grandmothers were when we are even nursing a child we go go that bímọ kò possible níjọ́ mẹ́ta kéèyàn jókòó ṣé ò ní change pad tó gbé sábẹ́ ni. Hmm. kò jókòó four hours without standing up ẹjọ mo fẹ́ lọ change pad àbẹ̀yàn kan bímọ tí ò ní bleed after ni star girl. kò sí o wọn bí ẹni ẹ rí. so ẹni tó wá sọ pé òun bímọ after four days tó jáde that same week ló jáde hmm. ó dẹ̀ jókòó confidently for four hours hmm. without go and change that pad. ó dẹ̀ jókòó confidently igbe ọmọ òde ta ṣọmọ kan lè wà gan tó bá sùn tó nílò òpin lẹ́mi zivu sí bí a kò ṣubú bí a bí tí mo gbé sí kò ṣe bí ẹni tó wà pẹ̀lú ẹ̀ bí ó save. Hmm. So she have a very wicked heart. Hmm. So kò bímọ ẹni tó sọ pé ní ti bímọ kó wá sọ fún mi kó challenge mi. Hmm. Even ọmọ ká sọ pé tó fine ká ṣe acclaim bá a ẹ̀ lọ́mọ borrowed child. ló bá tán. ọmọ yẹn tí wọ́n wà ní nkí ẹ̀ as a borrowed mother. Hmm. she get ẹjọjọ tí Lizzy ti ń ṣe live show tó ń jáde at least in a week ó ń jáde like seven times. more than seven times gan nígbà míì tó bá gbé tó bá gbé látìfẹ́ orí ẹja lọ sí rẹ́sọ́rántì tó máa ń lo bẹ́ṣíìtì sígbàyà láti fi ṣe bíìbù wọn ó máa ń ṣò yẹn náà ó máa ń ṣò ẹ̀ àmàrí bí yẹn ṣe ń jẹ́ po a máa ń rí i ọmọ kékeré ibi tẹ́ bá wà ọmọ kékeré even kẹ́ wà lókè kẹ́ máa tọmọ nísàlẹ̀ ọmọ yẹn ẹ mọ àwọn àwọn wà tọmọ kékeré máa ń mọ̀ ó dà pé bá gbọmọ kékeré gan dání tẹ́ bá ń breastfeed ẹ tọ́ ìsì ìlàjú they knew where they can smell the breast ọmọ máa náwó báyìí they can smell their mother smell from afar. Hmm ọmọ yẹn wá wá jókòó ọmọ tó tó yẹ pé ọmọ yẹn ṣe lọ two years tó ṣì need full attention ẹ tó she needs support ẹ eh, morally or in a, in a, in a guiding way out of twenty four hours a day Lizzie more believe koto tó bọ́ sórí laughter koto tó koto kó tó ṣe two hours wàá what's wá bọ́ sórí laughter tí wàá tún lò four hours that is six hours in six hours tábàyọ twenty four kilo kù stagnant. Ah, ìyá mi ọjọ́ ti lọ. ṣọ́jọ́ ti lọ. ó ti time wo gangan ló wá ní fún ọmọ tó wáyé pé wọ́n ló bí ọmọ. Hmm. ṣeket ọmọ yẹn wà dẹ̀ wá jáde every day in a day in a week yẹn kò dẹ̀ sẹ́ni tó sáré rí ọmọ yẹn ìwọ̀n kan gbé ọmọ yẹn dání lẹ́gbẹ̀ẹ́ ibi tó ti ń ṣe ṣó ọmọ yẹn á fẹ́ wá bẹ̀ that is small kid for you kó máa ń fẹ́ wà pẹ̀lú àbẹ̀ tó máa bẹ̀ ṣe nǹkan tó fẹ́ tó ń ṣe nǹkan tó gbé dání yẹn fóònù á attract láti fẹ́ wá even your child you claim to have born, you don't even have time for her. Instead, when you want to start your life show, you go and hide her far away upstairs in the room. Lobata. To distress her for, for four hours. Yo! How could a mother, a well-hearted mother, good mother, claim to be a borrowed mother, leave a child for four hours without standing up to go and see the welfare of, of that child in the same building? That means a in your near. Hmm. ejò ni ẹ hmm. mi n tí ìrìn abiyamọ náà tó máa wà nulẹ tẹ náà lè jò four hours gan kéèyàn wà pẹ̀lú ọkọ ẹ̀ four hours gan ìtara ọmọ amúyàn kò let me go and see she just still a child she still up to two years she don't even have good memory of of of a child around you iṣẹ́ ọmọ yẹn gan iṣẹ́ ọmọ stargate ó máa ń gba time lọ́wọ́ èèyàn ni. Hmm ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ hmm. because kò síbẹ̀ ìfẹ́ bímọ tọmọ tí wà wọ́n yẹ ọmọdé sì ni ẹ sì máa máa jí lóru hmm. cowsef ló fẹ́ máa bá yín sunu bedroom ni cowsef gan tó bá nẹni tó ń bẹ tọ́jú ọmọ tó jẹ́yàn méjì mẹ́ta attention ọmọ yẹn. please don't tell us eh, hold on please don't tell us anybody is out we are not interested okay we are not interested of repetition and order. okay obviously if we want to treat something like this obviously the person will jump out okay the person knows what we ah ó mọ̀ nǹkan ta fẹ́ wá sọ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ti flag wa flag àwọn tí ìrìṣò yẹn gbé jáde ló ṣe bọ́ta ó ti flag flag flag kò rí tí kò rí gbé bọ́ sílẹ̀ ló ṣe túnṣe kí ni ló ṣe bọ́ ló ṣe bọ́ta so obviously tẹ́yìn bá fẹ́ sọ ọ̀rọ̀ àwọn àtẹ́yìn bá fẹ́ sọ ọ̀rọ̀ àṣírí bẹ́ẹ̀ yẹn ẹni yẹn máa bọ́ta ni so please we don't need to be announcing that i'm so sorry okay so, uh, tracker ẹ máa sọ̀rọ̀ yín lọ obviously ó máa bọ́ta ó máa bọ́ta gbọ́rọ̀ ẹ̀ mọ̀ gbọ́ngbà tó ti gbọ́rọ̀ aláàfin. ọ̀rọ̀ aláàfin la fẹ́ sọ ṣe rò pé na small show dáhùn no this one no be mọ́mọ́ show <laughs> ọ̀rọ̀ ọ̀rọ̀ ah, ilẹ̀ afi. àti ilé parí èlé ni gan part one la máa. part one part one la máa ṣe a máa ṣe part two ẹ̀. ẹ̀ sókè. a máa ṣe part four lọ́rọ̀ aláàfin. ah show easy. òṣèré ni kò ní fún ẹ wá ní kò ní fò bọ́ta ń gbà tó bọ́rọ̀ aláàfin. èèyàn kan sọ amẹ̀bọ sọ èèyàn kan sọ ó ní ó fẹ́ distract viewers wa no guys let me tell you something sister bitọ ọdẹjà kí n sáré sọ kẹ́yìn náà sọ̀rọ̀ guys don't be distracted start inviting more people and share it nǹkan tá fẹ́ sọ yẹn ó ti mọ̀ wípé nǹkan tá fẹ́ sọ yẹn ó ṣe kinní gan-an ṣòye yín ló ṣe bọ́ tó fẹ́ distract viewers lọ́sọ́dọ̀ ẹ̀ ó ti yẹ ló ṣe ṣe bẹ́ẹ̀ so ẹ̀yin ẹ má kánà ẹ má ṣí ẹ̀kẹ́ dúró nǹkan tẹ́ fẹ́ gbọ́ nǹkan tóun ti sọ lójoojúmọ́ kò yàtọ̀ rubbish ló ń sọ ẹ̀yin ẹ dúró kẹ́ gbọ́ sórí yẹn ṣó ti yẹ ó máa ní part a lè parí ẹ̀tàn lé ní sábísọ́dún ẹ sọ̀rọ̀ sí mò ń gbọ́ yín lọ. ẹ jọ ń ṣé bó sọ last threat tó ṣe ó ní àṣẹ star girl yẹn àyẹ̀mọ̀ kan tó fẹ́ distract òun ṣebí ah. o dẹ o dẹ ẹni sọ pé fẹ́ distract ẹ tí o jẹ́ nkankan sí ẹ and you hold the phone on your live show don cut fún mi ìwọ ló wọkọ pẹ ní jẹjẹlẹ ní ìjókòó ìwọ ló wọkọ lọ ń gbé ẹni ẹ mọ́ra. àní ẹyẹ sọ pé she is out ẹ má sọ pé she is out mọ́ ah, ṣé ẹ̀yin tẹ́ ti wà lórí facebook tipẹ́tipẹ́ ẹ̀ sọ pé she is out èèyàn tó máa sọ pé she is out ẹ̀yọ̀ tá mi ni tó bá fẹ́ sórí inú whatsapp mi ló máa kọ́ sí ah, kò yẹ kẹ́ ẹ máa sọ pé she is out ẹ̀yin tẹ́ ti mọ̀ ń pa facebook mi fẹ́ dárúkọ yín ni èèyàn mi dẹ̀ ní ó yẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ má sọ bẹ́ẹ̀. like ṣeget ìwọ jẹ́jẹ́ ni ẹni yìí ló gbé orúkọ ẹni yìí lórí fóònù tó ń romance ẹ nígbà tó ń wá àwọn ọmọ ogun tó fẹ́ tún rọ̀ ọlọ́run dẹ̀ kó ọmọ celestial ọlọ́run kó ọmọ ọjọ́ mímọ́ yọ àtàfọ̀ṣẹ tó lò láti bá a sọ̀rọ̀ lórí fóònù àti gbogbo ọ̀nà tó gbé gbà àti àfọ̀ṣẹ tó wà láwọn ẹ̀ gbogbo ẹ̀ wà useless ni òṣìṣẹ́ náà ni. So for today's show, we won't be able to finish, but let's start it. Oye, oh, jẹ́ ká wo orí show yẹn. Eh. So kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ lénìí, Sista Bísọ́dún, kí ni show yìí ní dáwó dá dúró lé lórí? Nǹkan tẹ́ fẹ́ sọ lénìí. Guys, start sharing na wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ show. Mm, start sharing. A fẹ́ sọ nípa bí Bigel Lizard Anjorin Akànnì lèmi mọ̀ sí, òun ló hard Anjorin fún rẹ̀. Lizard Akànnì bó ṣe lọ sí ààfin a ti ń sọ àwọn ọ̀wọ́ ẹ̀ sẹ́yìn tipẹ́tipẹ́ ó ṣe díẹ̀ gbogbo bó ṣe máa ń wọlé da lérú da gbogbo nǹkan rú ṣùgbọ́n káwọn èèyàn lè mọrú èèyàn tó jẹ́ láwùjọ ẹni tó bá dẹ̀ dáadáa àwọn tó ń bá ṣiṣẹ́ tíátà náà tó bá kó èèyàn mẹ́wàá jáde èèyàn mẹ́jọ ní Lizard ń bá ṣe ọ̀tá kò sí ẹni tó ṣe lóore tó jẹ́ pé ẹ máa jèrè ẹ̀ ó ń dálé ayé gbé ni ayọ̀ ti sọnù lé ayé ẹ̀ ó wá dàbí ewé etí omi tí ò ní ìsinmi lára àwọn nǹkan tó ti ṣe tó ti pọ̀ pọ̀ pọ̀ látún mú wá ní ọjọ́ tòní ẹ fi kalẹ̀ sí kẹ máa bá wa ká lọ torí mo ti ń jẹ training lọ́wọ́ star girl <laughs> ṣé mo ṣóhùn mi lọ sókè dáadáa ohun yóò yẹ tún gbé sókè sí i yá tíráka tíráka láwọn ti ń jẹ tírénì ó ti ń lọ sókè ó yá ó ti ń gbé fúkẹ́ ó yá ó yẹ fún wa ní ṣó gbogbo nǹkan tí lizard ṣe ní. ọjọ́ náà rèé bí àná yìí. <laughs> ẹ stop ẹ o ẹ stop ẹ tíráka o ẹ stop ẹ. ṣé bá ti bẹ̀rẹ̀ ṣó. ó yẹ yẹ yẹ ẹ máa bẹ̀rẹ̀ mo tún lọ rẹ́rìn. a gbọ́dọ̀ tún máa pa àwọn olólùfẹ́ wa lẹ́rìn kò ní kò ní <laughs> ọjọ́ náà rèé bí àná nígbà tí wọ́n ṣàwo olùfàfà tí wọ́n ṣàwo awọ́rò tí wọ́n ṣàwo mò ń wáṣẹ́ ẹlẹ́dàá sàtánì tó ń sìn wá gbọ́ àdúrà o èèyàn kan bá gbá wọn láago pé ọmọ mi bó ṣe ń ṣe dáadáa mọ́ mi yìí inú mi dùn púpọ̀ ṣùgbọ́n mo fẹ́ mú ẹ tẹ̀síwájú mo fẹ́ kó bá àwọn àgbà ṣe kì í ṣe àwọn àgbà màámi o mo fẹ́ kó bá àwọn lọ́balọ́ba tò mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn mú ẹ̀ láwùjọ pẹ̀lú àwọn ìjòyè. ẹ jọ ṣé a máa bú ẹni yẹn pé nǹkan burúkú ni òṣèbí. Hmm, ṣé bí talẹ̀ nìyẹn rí kò rí inú ìkúnlẹ̀ ò kì í ṣe ìwà hmm. bó ṣe máa máa kúnlẹ̀ tó máa máa gbáwájú dádì wa ṣẹ̀wà òkè mo lọ ṣe báyìí ṣe lè ọlọ́run ní jẹ́ ká fi pàdé á fi ọ̀yàyà gba eré ẹni sọnù. Hmm. stargirl ṣe ń bá mi lọ. mo ń bá yín lọ. ni wọ́n bá mú ọmọ yìí ló máa kàn sẹ́yìn ni pé a ah, ìwà ẹ̀ wú mi lórí wọn ò mọ̀ pé ó ti di program master tipẹ́tipẹ́. ẹ mọ̀ pé ní tó bá jẹ́ adigunjalè kan tó jáde they have something they call programming strategy, plans. People that go for all these jobs, they don't just go out without plans, information, and how to execute their plans. Ẹni tó mú Lizzy lọ sí ààfin Ọ̀yọ́, Lizzy mọ̀ọ́mọ̀ ṣe mọ́ ni. Tó pé ó mọ̀ pé ó close mọ́ ọba aládé. Hmm ló fi odindi ọdún kan sin ẹni yìí ó ju ọdún kan tó ti ń bá wò lá máa ṣe ọmọ ọ̀dọ̀ fún ẹni hmm. àti iṣẹ́ tí ẹni rán Lizzy hmm. àti iṣẹ́ tí wọ́n rán hmm. látẹnu ọ̀nà láti máa kúnlẹ̀ bọ̀ tá a máa ṣe ránkà dèdè fẹ́ ni lẹ́ni bá ní ọmọ tínú ẹ̀ dá yìí ah. ó jẹ́ kó báyìí lọ ni wọ́n bá bí ní ọjọ́ kan ipe kí lè fẹ́ gẹ́gẹ́ bí bàbá sọmọ tí mo lè ṣe fún ẹ hmm. ní lizzy bá ní hmm, ẹ ti ń ṣe dáadáa sẹ́yìn fún mi ṣùgbọ́n mi fẹ́ kẹ́ ẹ kọ́ mi bí wọ́n ṣe ń jẹ ẹja hmm. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ kọ́ mi bí wọ́n ṣe ń pa ẹja ni ẹni yóò mọ̀ pé àgbà ẹja pípa ní ẹni yóò mọ̀ pé ògbóǹtarìgì ní nínú iṣẹ́ ọpọlọ jìbìtì ẹni yìí ń fojú obìnrin lásánlàsán tẹ ìtẹ̀wò kò mọ̀ pé apààyàn sí ayé rẹ̀ kò mọ̀ pé ògbà tẹnẹlẹ́ni fi òrùlé bo tiẹ̀ nà. ní ó bá yá lẹ́nu yìí bá pọ̀n lọ sí ààfin. Hmm. bó ṣe pọ̀n dáàfin làwọn kan ní tíráàkà gbìmọ̀ ló bá gbà mí láago wípé Lizzy lọ sí ààfin Ọ̀yọ́ ní ọjọ́ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí kò dẹ̀ sí bọ́lá òun ṣe fẹ́ ṣorí olówó kò sí bọ́lá òun ṣe fẹ́ ṣorí ọlọ́lá kò lè dá gbogbo iṣẹ́ ṣe bí òní kú ká ní gardner bí òní gardner náà tó ń fatẹ́gùn sí ọlọ́run ò ní ti bí iṣẹ́ rí ẹ̀kọ́ kan fẹ́ kẹ́ ẹ̀kọ́ tẹ bá ń gbọ́ táwọn èèyàn bá ń pè mí ní tracker ṣe rí gbogbo àwọn olówó ọlọ́lá àtàwọn èèyàn ibi tí wọn àwọn tí wọn bá fojú sí lára gangan àwọn náà máa ń gbé information wọn síta. so tí èèyàn bá bá yín wà ẹ má máa fi ojú di wọn ọmọdé ni àgbà náà ẹ máa kó gbẹ̀ǹtẹ̀ bá mọ̀ kẹ́ máa ṣe dáadáa sí wọn wọn ní tí kulé ò bá pa ni hmm. títòdé ò lè pa ni. Hmm àwọn kan kàn dúró sàfihàn wa máa fẹ́ abẹ̀bẹ̀ hmm. gbogbo nǹkan tó ń lọ ni wọ́n ti ká sí afẹ́fẹ́ hmm. àwọn kan wà máa gbé báàgì tẹ̀lé yín hmm. àti ṣe dáadáa sáwọn tó ní wọn ẹ̀ ò ní ṣe dáadáa sí wọn wọ́n lè tà yín ní one million tí wọ́n bá rí owó torí ẹ̀ ṣe dáadáa sí wọn so iṣẹ́ awakọ̀ nìkan la máa fojú wò pé ah, gbogbo ibi tí n bá ń lọ awakọ̀ mi ló mọ̀ àwọn làwọn èèyàn máa ń sábà fura sí i ayé hmm. ò ní bú wa. àmín. so ẹni tó bá dẹ̀ ti ń lo fóònù hmm. gẹ́gẹ́ bí àwa tracker ṣe máa ń ṣiṣẹ́ eh. kò sí fóònù táwọn ò lè há kọ. kétékété la máa máa gbọ́ nínú ilé wa. ẹ jọ tá a bá ń gbọ́rọ̀ sí tracker àwọn kan ló ń gbéjọba ayé báyìí. ẹ ẹ sọ̀rọ̀ yẹn sókè tracker ohun yín lọlẹ̀ ohun yẹn fún wọn láti learn educative chat ẹ jẹ́ kán kọ́gbọ́n ẹ gbóhùn yẹn sókè nípa àbọ̀n bí wọ́n ṣe máa ń tíráàkì fóònù èèyàn. Eh. bí five g tẹ bá ní boyfriend bó ṣe wà ẹ bí àwọn èèyàn kan tí mo sọ yìí eh. tó bá fẹ́ mọ gbogbo nǹkan tẹ̀ ń ṣe lórí fóònù yìí eh. gbogbo mẹ́sẹ̀gì tẹ bá ń gbà á mọ̀ pátá. ẹ ò tíráàkì ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ wọlé ẹ máa bí èmi náà ṣe o ẹ má sàn kankan o ẹ máa sọ yẹn létà ẹ ò ẹ má sọ ń bí o mo gbé fóònù lẹ̀ gan ni ẹ ò ẹ má sọ ń bí o ẹ má sọ̀rọ̀ yín lọ. so kí five g tó dé Eh. làwọn kan ti mọ nǹkan táwọn èèyàn ń ṣe nílé àwọn ènìyàn kó tó di pé five g dé làwọn kan ti ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n kàn lè má rí fídíò torí ẹ̀ náà ṣe create five g they can see it on video But by audio they can hear everything you are saying through your line and IP address. Every Facebook got IP address. Every phone got IP address. To so through IP address, it's very easy to track anybody down unless tẹni ò bá ṣí page nínú ilé ẹ. Kai. Kai. jọ̀ọ́ àfiṣe oríran mi ni iṣẹ́ tèmi ń ṣe ni. káì. ṣùgbọ́n àtijọ́ ni. so tẹ bá ń gbọ́ all over the world best tracker best tracker tí gbogbo ayé máa ń bẹ̀rù jù they are Russians kí ni mo bá hack ẹni tó bá sì lè gbé nọ́mbà ẹ̀ síta tó ń lò lórí afẹ́fẹ́ wọ́n máa háàkẹ́ ẹni tó bá ti jẹ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ní lizzy tó ti mọ mission pé ẹni tó lọ mú un ṣiṣẹ́ ń kọ́ ó ń tanra ẹ̀ jẹ̀nẹ̀ ó fẹ́ di ayaba ẹlẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ adé ṣùgbọ́n kò wọ́n kádà rẹ̀ torí ṣẹ́ ẹbí àṣesẹ́yìn àti ṣẹ́ ẹbí lọ́wọ́lọ́wọ́ tí ò rẹ́dì láti yẹ padà kúrò nínú ẹ̀. torí olórí bájá ẹ jẹ́ kí n sọ dé paris ọmọ ni olo torí star ẹ̀ sí ní ká àyàbá hmm. olórí olóòtú tí aláàfin bá kó ọgọ́ta ọgọ́rùn-ún thousand ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mílíọ̀n sílẹ̀ tó fi tì á hmm. ṣe àkáùntì bọ́n ṣe náà ní orí five naira lórí kọ́bọ̀. ìyẹn olórí èwo nínú wọn olórí èwo nínú wọn. olórí Bàdírà. ṣé bá mi wo orí screen ṣe bóun ni ẹ wo orí screen bẹ ṣe ń sọ̀rọ̀ yẹn ṣóun ni ṣe bóun ni. òun ló wọ queen ọlá ọlá lèmi mọ̀ sí. ọlá ẹ ok torí kan ọlá lèmi mọ̀ sí ọ̀dà nìmẹ́mi. Ah, àrùn àrẹwà ọ̀dọ́mọdé. okay. queen ọláyíwá jẹ́ olóòótọ́ àwọn káwọn àgbààgbà ní ọgbọ́n tó fi máa ń yẹ àwọn èèyàn wò ṣó ti yẹ yín mm. ọmọ ìjọ ọmọ tó jẹ́ pé nínú gbogbo lórí sí bàbá ti fẹ́ bàbá sọ ní kọkọ sọ lẹ́yìn ó jẹ́ ọmọ tó lóòótọ́ tí ò lójú òkòrò mi ta ká èèyàn hmm. tó bá jáde tó lọ sóde tójú òde di ọmọ ìlà gbowó dání iye tó bá nà kù ni ó sọ. ló bá tán. Hmm ṣẹ̀mọ̀ pé ó máa ń ní nǹkan tọkùnrin máa fi ń yan èèyàn fẹ́ àwọn ọ̀dánwò kéékèèké kéékèèké làwọn obìnrin máa fi ń tẹ́tà nímú kán tún kẹ́ẹ̀kọ́ lénìí láwọn olórí tó bá kù tán bá wà láàfẹ́. Hmm. kì í ṣe kákan rẹ wà àwọn nǹkan kéékèèké kéékèèké lọkùnrin fi máa ń ṣe kíni ni wọ́n fi máa ń dán wa wò. Hmm. ọmọ ìjọ ọmọ tó jẹ́ pé ó kéré ṣùgbọ́n lóòótọ́ yan kun yan láàyè tẹ tí fọ́tò ẹ̀ wà lórí screen bá tá à ń wò yìí. tí bàbá ẹ mọ̀ pé káàṣì lọ adé ọba aláàfin máa ń ná. Hmm. káàṣì ni bàbá máa ń ná bàbá aláàfin máa ń ná mò ń gbọ́ yín lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ máa tra àbàyè lọ. tọ́ba ti owó dé hmm. káàṣì náà máa ń ná ọmọ ìlú máa wà ní kíá gbogbo owó ìjọ tó wá lọ sáàfin tó bá dé bọ́mọ̀ yìí ṣe ń tó ń ga tó fẹ́ gbowó bàbá ti fún sáìn gbé báàgì mi wá ṣe kinní kan tó bá fẹ́ tọ́nu báàgì bó ṣe máa dìde lọ mówó gbogbo ẹ̀ ní àwọn jagunmẹ̀ first àwọn ọmọ pé ó lè ńlá ló wọlé tọ̀ wọ́n ní ọ̀yọ́ aláàfin. gbogbo ẹ̀ ló mark sílẹ̀. ọmọ olórí ìwà jẹun tó jẹ́ pé tó bá wà láàfin ọ̀yọ́ àwọn tó bá ń lọ sáàfin tó bá ń gbọ́ kó jẹ́rìí sí nǹkan tí mo bá ń sọ ọwọ́ ọ̀tún ọba ló máa ń wà àwọn ni àbá máa pè ní olórí ọ̀tún kánà máa ń gbé ọ̀tún ìjòyè fún obìnrin. ẹnì wá ní ọ̀rẹ́ kan ṣẹ́rí olórí bàdíra kò fẹ́ wá sí ààfin ẹni tó yẹ pé inú ẹ̀ tún dáa ni ṣé ẹ rí ibi tí a gbá the star girl káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ṣé ẹ rí olórí ọ̀rẹ́ ẹ̀kejì yẹn ọ̀rẹ́ àtìgbà èwe ni wọ́n kàn tó wọ ààfin rárá. ẹ dárúkọ so that màá lè gbé píṣọ ẹ wọlé kí n lè mẹni tẹ́ ń sọ. olórí Memunat. olórí Memunat. ẹ̀tọ́ ṣé ẹ̀wà Yorùbá mi ṣó ń jáde lẹ́sẹẹsẹ. wọ́n ń gbọ́ dáadáa ẹ tún bá wa increase the volume. star girl mo di orógbó lẹ́ni fọ́ọ̀lù mi ò lè yí ju báyìí lọ ọ̀gá mi. ó yẹ ẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa tàbàyè lọ ọ̀rọ̀ aláàfin la ṣáàfẹ́ gbọ́ àfẹ́ ṣe èké ẹ máa sọ̀rọ̀ lọ èké la fẹ́ ṣe ó yáyáyá ẹ máa sọ lọ. ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n látilẹ̀ ọ̀rẹ́ tí wọ́n jọ ń jẹ tí wọ́n jọ ń mu àṣẹ Yorùbá tó tó bí òwe wọ́n ní sílé kan bá ń tò wọ́n náà ọmọ àlebẹ̀ ni ò tí ì ṣe kíni ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà ṣé àpé sí òkú níran kò ní bàbá kò sí ríyàwó àwa tá a tún gbà tán kékeré ń kọ́ ìbí náà ló fi sùn wá ó rí i pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n àwọn olórí close débi wípé ẹ ò lè rí àárín wọn kékeré ni wọ́n ti ń ṣe ọ̀rẹ́ wọn bọ̀ àwọn tó bá mọ̀ wọn kí wọ́n já mi tí n bá parọ́ wọ́n tún ṣe ọ̀rẹ́ wọn wọ́n tún fi jọ lọ fọ́ ọba aládé ni ẹ̀sìn rírú ọ̀rẹ́ báyẹn rí pé kájọ máa ṣe ọ̀rẹ́ ká tó má rì ká tún márì ká tún jọ lọ fi ọba pé ọ̀rẹ́ mi wá fi ọba jẹ́ ká jọ fi ọba. kí ló wà ń bẹ ìfẹ́ ló wà ń bẹ ibi téèyàn bá ń jẹ níbì kan téèyàn bá láìkè obìnrin yẹn lè mú yẹn lè láìkè ọ̀rẹ́ yẹn kéèyàn dé ní wàá fẹ́ wàá fẹ́ ọkọ mi tó bá tó bá jẹ́ pé ọ̀rẹ́ tó da tó dẹ̀ ń ṣe ọ̀rẹ́ tó máa dàyàn èèyàn lè sọ tó bá lọ́ọ̀bù èèyàn lè ní wàá fẹ́ ọkọ mi jẹ́ kẹ́mi àtẹ́jọ máa fẹ́ ọkọ kan mi rí nǹkan tó báàdì nínú ẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ. ilé tó bá ń dàgbà ọmọ àlebẹ ilé tó bá ń tò ọmọ àlebẹ mi ò tí ì dé. ní ọ̀rẹ́ mi àtijọ́ Lizzie Akànnì mm. jagunmẹ̀yìn first command. gbélẹ̀ gbé. ò lọ kó lóun kígbe bí mo ṣe máa ń kí ọ. the sharpest shooter. the strategic planner. Túlétúlé tí mi ò rí rú ẹ̀rí. èé o ó kọjá yàmàyàmà. ló bá gbé ìwà burúkú tá ń sọ yìí ló bá rá bí ìgbé. ah ó ga ọ. ló bá wọ ààfin ló ń gba wá lọ́rùn. Hmm. èé o. ẹ̀ ń bá pọ́n pọ́n pọ́n kọ́. ààfin Ah, fóònù yìí ń bírèkì o kò gbúdọ̀ bírèkì ní táìmù yìí o fóònù yìí ò gbúdọ̀ máa bírèkì o afẹ́sàmẹ̀ bọ́ o fóònù yìí ó ń bírèkì ṣe máa ọ̀fọ̀ ẹ̀kẹ́ tún tàn ká gbọ́ rọ́rọ́ gbébòrò yín dáadáa o a gbúdọ̀ ṣèké yìí dáadáa o. àṣẹ ah, ó yá ẹ máa sọ̀rọ̀ lọ́ka máa ń gbọ́. afẹ́fẹ́ kò móhùn ti tèmi bákọ̀ bóyá ip mi ní agbára tó jinlẹ̀ síláàkẹ́ ẹ má fòyà. ó ti da ìyá mi. ẹ jọ̀ọ́ ẹ máa bá wa ra ìta ẹ̀ òṣù wọ́n polówó tí kí lórúkọ ọ̀para náà mi marilyn marilyn lórúkọ ẹ̀ ló ń jẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nísìnyí marilyn ni wọ́n ti change orúkọ wọn síbẹ̀ old sticker wọn wọ́n sì fẹ́ lo old sticker yẹn tán. Hmm. para ẹ má lọ jam àgbàkò tàbí eh. ta ló jam àgbàkò kò sí o. ṣùgbọ́n yẹ ká ti ibi ìṣáná kéèsì nǹkan gbàgé hmm. ọ̀rẹ́ mi. Mm-hmm. èèyàn máa pè nǹkan kan ní jam àgbàkò wọ́n eh. nínú agbára làwọn wà ọlọ́run ò ní jẹ́ ká jam àgbákò. tí màá lẹ̀jọ̀ fira jam àgbákò tọ́dẹ̀ máa ní kinní kan ọpọlọ dádì tí màá dẹ̀ lọ ra ọpọlọ tí màá máa lò. ọlọ́run ò ní jẹ́ ká jam àgbákò. ṣé yín ò mọ̀ pé instruction tí wọ́n fún nìyẹn. bẹ́ẹ̀ ni gbogbo orúkọ ìlú jẹ́ pé ìgbà tó bá lo nǹkan ẹ̀ ó fi ń gbàrí ayé. wọn ogun wọn máa máa jáàmù àgbákò instruction táwọn babaláwo ẹ fún ni ẹ pé kó pe cream yẹn ní jáàmù àgbákò tí wọn bá ṣe ń lo cream yẹn gbogbo wọn máa máa jáàmù àgbákò ni o ọlọ́wọ́ ni. túlétúlé olè olókólóńkígbe. ní hmm. liziba lizard ló bá wò pé ah kí ló ń fẹ́ ṣe fọ́mọ yìí Russia ń wá gbogbo ọ̀nà ló ń gba wájú gbẹ̀yìn ó fẹ́ lo business line tó wà sí bàbá jọ wà láti mú bàbá mọ́lẹ̀ hmm. gbogbo iṣẹ́ kéèké tí bàbá ń lọ àmọ́ yìí fún àmọ́ yìí ò rí ọ̀nà kankan mọ́. Hmm. ló bá wò pé hmm. kí lòun lè ṣe mistake tí olórí Bàdéráwá ṣe nígbà náà ni wípé ó jẹ́ kán pé Mèmúnà jókòó ìyẹn olórí mímú náà hmm. kọ́ sọ pé kan báyìí báyìí báyìí báyìí òun ni mo rí àwọn kan pẹ́ sọ ni tẹ̀mọ̀ hmm. pé ọmọ ọlọ́gbọ́n ni bẹ́ẹ̀ni nǹkan báyìí báyìí báyìí mà ni mo rí hmm. ṣùgbọ́n ẹni yóò sọ nǹkan kan ó pẹ́ sọ àṣẹ Lizzy ti ń mú mẹ́mú náà lọ́rẹ̀ẹ́ lábẹ́nú ẹ jẹ́ ń gbé kínní yìí lẹ̀ èké dé èké èké èké èké èké. òun mà lálàá òun náà náwọn àáfàá tó jẹ́ pé torí jẹ́ tóun ti ń wá sáàfin dáadáa tẹ́ ń ṣe fóun tóun bá ń gbàdúrà fún un máa ń gbàdúrà fún un. ẹ bá wa sí ẹ sí ẹ sí ẹ sí ẹ sí ẹ kó wọ̀ gbòòrò lọ. kàkà bá sọ̀rọ̀ Lizzy pé bẹ́nu ẹ̀ ṣe dùn àwọn èèyàn ti mọ̀ pàrọ̀ sọ ẹ̀ lọ́wọ́ ìgbà tó jáwọ́ orí afẹ́fẹ́ mẹ́ta tó ń pè ní Facebook yìí àwọn èèyàn ti mọ̀ pé ẹnu dùn ún rò fún àwùjọ bí a sọ nípa yìí ọlọ́run yìí gbé máa spirit power fún ni she is a good manipulator distractor. ó kọjá nonsense. ló bá wo àárín àwọn ọ̀rẹ́ méjì yìí ló bá sọ fún olórí mímú náà kóun máa lálàá ló bá bẹ̀rẹ̀ sí máa kó sí yẹn nu gbogbo àtọ́ máa ń lọ sáàfin olórí bàdúrà tó máa kó ojú àtẹnu sókè fún ni ìyẹn ò kì í fún lójú wọ́n ti sọ fún ìyẹn wípé oògùn kan náà. ẹ jẹ́ kí n sáré níta kí n wọlé ẹ jẹ́ kí n gbé ẹ jẹ́ kí èmi náà wọlé ẹ ní wọ́n ti bábá sọ fún olórí queen ọlá bí Lizard ṣe jẹ́ ìwà ẹ̀ wípé túlétúlé ni pé ó lè da gbogbo the whole nation wùrú gbogbo Nàìjíríà kó dàrú kó mú Japanese. spiritually ni wọ́n sọ fún un. spiritually ni wọ́n sọ fún un pé so ó wá ń ṣọ́ra fún un. òkùnkùn pé òkùnkùn ni lé Lizard pé kíkú yan ọlá ṣọ́ra fún Lizard pé ọmọ òkùnkùn ni o yí pé kó wà kẹ́fù fún o so ìgbà tó Lizard wá dé sáàfin Ọ̀yọ́ olórí kun ọlá wá ṣe kíni ó wá ń ṣọ́ra fún ó bì kẹ́fù fún ẹ máa gbé wa tìràbàyè lọ kó tó di wípé wá dé àárín òun àti olórí ọmọọrù ẹ máa sọ̀rọ̀ lọ ẹ bá wa invite olórí ọmọ àti olórí queen eh, ọlá ẹ bá wa invite wọn sórí ètò kẹdẹ bá wa sí ẹsẹ kẹ máa press love and like à ń gbọ́ yín ìyá mi. Hmm. ló bá wò ó wípé yàtọ̀ pé àǹjọ̀nú tá à ń sọ̀rọ̀ ẹ̀ ẹni tí hmm. ò lẹ́bi tí ò lára iṣẹ́ tó gbà láti kékeré ni pé kó múnu wájú pọ̀ kó fà ó ti pa hmm. kó mú ńlá ó dàwòrò ibi tí wọ́n bá ti ń kí gbogbo eré bẹ̀ dẹ̀tì nìkan ló bá mú iná ìlọrin wípé òun máa lálàá òun máa lálàá hmm. òun máa láwọn àfáà tó gbàdúrà fún yìí ló bá ṣàfihàn ẹni ló bá fi kó wọn mọ́ra bí a tún ṣe gbọ́ Lizzy á di aṣọ more than ten fifteen á fi ránṣẹ́ sí yẹn ló ṣàmú mèmú náà lá máa lo ẹ fọmọ inú ẹ lá máa kúrú lá máa ga. òtòrò ni ohun tó fẹ́ ṣe tó ń wá. Hmm. ló ṣàmú àárín ọ̀rẹ́ àwọn méjì two jolly friends nílé ṣiṣẹ́ àti Lizzy wá da àárín Queen Ọlá àti Queen Omo àwọn olórí wa ó dẹ̀ rí wọn ó wọbẹ̀ ó mọ̀mọ́ rogùn ó fi rò ó à ń gbọ́ yín lọ. Lizzy kò pé nígbà tó ń ba ẹni tó jọ ọ̀rẹ́ ẹ̀ láàfin náà nìyẹn mm-hmm. nígbà tó bá kọ́ fún un ní ìdààmú tóun fún un ní àìfọkànbalẹ̀ àti àìrójú òun àárẹ̀ ìráyè súnmọ́ bàbá tó bí bàbá méjì tọ́jọ́ rẹ̀ la fi máa ní ìsinmi olórí ọlá àti olórí ọmọ náà bá bẹ̀rẹ̀ ogun abẹ́lé. tira wọn. yẹn náà bá ní olórí Mìmúnà náà bẹ̀rẹ̀ sí máa wò pé kí ló dé tèmi ò lè máa gbowó kí n máa wà ní ìjáàjì. ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé wọn ò páàsì ìdánwò bàbá. Hmm. bí àwọn informative kí ni wàá ṣe gbé sí wa ṣùgbọ́n àwọn kókó wà tá ò lè sọ lórí afẹ́fẹ́ láwọn bò wọ́n ní àṣírí stargirl. torí obìnrin wa obìnrin ò kí ń tú aṣọ obìnrin ẹgbẹ́ ní òun. that's right. ní olórí mímú náà ló bá mú Lizzy lọ́rẹ̀ẹ́ abẹ́lé. ìyẹn èwo ni mẹ̀mú náà ti ṣe bí bá ọmọ. ọmọ. ok. ló bá mú Lizzy ní ọ̀rẹ́ abẹ́lé. ẹ jẹ́ kí n ṣó ọ̀rẹ́ wọ̀nyí pọ̀ jẹ́ n ṣó píṣọ̀ ìtàn sọ. ibi wípé àwọn èèyàn mọ̀ láàfin. ìyẹn eléyìí ló mú eléyìí tó ń sọ òun ló mú Lizzy lọ́rẹ̀ẹ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. eléyìí kọ o èyí tó sanra. ẹ̀hún náà ni mo ṣó òkè náà tó wọ bí ọ́rẹ́ǹjì rẹ̀ dìbáyìí. Ah. mi ò rí star girl. ẹ ó máa ó máa ẹ máa rí ń sìn ó máa ń slow. ẹnìyẹn ni. òun ni òkè. à ń gbọ́ yín lọ ẹ ló mú Lizzy Lizard lọ́rẹ̀ẹ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. Lizzy bá fi ṣe informative agent ní Ọ̀yọ́ Aláàfin. káì. tó bá fẹ́ mọ nǹkan kan jẹ sùn Mèmúnátì inú a máa ka bòròbòròbòròbòròbòrò tó bá fẹ́ mọ nǹkan tó ń ṣe a máa kà bòròbòròbòròbòrò. my tracker ẹ bá mi bo olórí mi láàṣírí bá mi faṣọ bo olórí mi díẹ̀ ẹ kàn ṣe ẹ kàn yan díẹ̀ ní lórí ọ̀rọ̀ olórí mi my beautiful olórí ẹ máa sọ̀rọ̀ yín lọ mo mọ̀ pé tẹ́ bá yan ló ní ṣó yẹn fi máa hot dáadáa bẹ̀ẹ̀ tẹ́ má bínú ẹ kò bá mi yan díẹ̀ bá mi bò wọ́n ẹ bá mi faṣọ bò wọ́n lára ẹ máa sọ̀rọ̀ yín lọ. ló bá di ṣẹ̀mọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kejì hmm. òun dẹ̀ ṣe pé Lizzy fẹ́ yan olùrìbádúrà lọ́rẹ̀ẹ́ hmm. ìyẹn tilẹ̀kùn tó ti gbọ́ wípé kò gbọ́dọ̀ yan án lọ́rẹ̀ẹ́ hmm. kò gba ohunkóhun lọ́wọ́ Lizzy àwọn ìyá àgbàlagbà láàfin rò wù ni wọ́n wá ń fún Lizzy ní bákọ̀ọ̀pù ń gbà yẹn wọn ò mọ̀ wípé ada gbogbo ààfin rú òun ló wọ ààfin Lizzy fi ọ̀rọ̀ aláàfin dìgbòdìgbò ó mi bẹ̀ títìtìtì pẹ̀lú ogun abẹ́lé ẹ̀nu. Lizzy hmm. hà sí ìfọkẹ́rù ó kẹ́rù kúrò láàfin Ọ̀yọ́ ṣùgbọ́n bá mi bí gbogbo nǹkan tó jèrè náà ibo ló fi sí láàfin Ọ̀yọ́ o. Lizzie ọmọ Àkànní the frontal sharpshooter hi Bisodun Dapes the only tracker of wood forever in or stay out I'm still tracker forever. Ìwà. Máa pera mi ní ẹ̀rọ a sì máa bà èmi lẹ̀rù tí ń bára ẹ̀ lẹ́rù. Hmm. Lizzie èmi Bísọ́dún mo bí ọ mo ní wípé gbogbo ilé gbogbo ọ̀rọ̀ tó kó kúrò lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ibo ló wà a fẹ́ lọ bí afẹ́fẹ́ ni ó ti gbàgbé pé nǹkan téèyàn bá fi èrò kó jọ ilé téèyàn bá fi tọ́ mọ Lizzy gidi ni ó wò ó mo máa ń gbọ́ nǹkan kan tí mo máa ń sọ fún ẹ máa ní fi iṣẹ́ olè sílẹ̀ tipẹ́tipẹ́ máa ní olè èèyàn kan á jà àgbà lọ́wọ́ ọ̀wọ́ náà bó ṣe ń jagbà làwọn kan rẹ́dì láti jagbà lọ́wọ́ wọn náà kò sí bó ṣe fẹ́ wà kẹ́fù tó bá gbé nǹkan ní nǹkan márùn àwọn kan náà gba méjì nínú ẹ̀ lọ́nà àìtọ́ lọ́wọ́ tiẹ̀ náà because kì í ṣe straight way ló fi kó o jọ. ó wá ń wá five thousand dollars wá sórí afẹ́fẹ́ lọ́sẹ̀ hmm. ó wá ń wá ten thousand dollars wá sórí afẹ́fẹ́ lọ́sẹ̀ mo trace ip ẹ tó fi ṣe Facebook. Mm -hmm ayé ẹ ò ní dáa kò sí facebook nàìjà. ẹ ẹ trace ip ẹ ẹ takilẹ sọ náà lizard lizard ni kẹ pé o. ip tó fi create page fún us ni. us ni ẹ ó dọ ẹ jẹ́ kí n sáré ẹ jẹ́ kí n gbóhùn yẹn sókè wọ́n ní wọ́n ti wọ́n ná trace ip tí wọ́n fi ṣí péèjì lizard àlùjọ̀nù wọ́n ní amẹ́ríkà ni wọ́n ti ṣí péèjì yẹn ẹ máa gbé wa tìràbàyè lọ tíráàkà ẹ jẹ́ bá wa máa share kẹ́dẹ̀ máa press love and like ẹ máa bá wa invite sí group ẹ máa sọ̀rọ̀ yín lọ. ní ó bá yá o ó di ẹ̀ṣẹ̀ méjì ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé ó fẹ́ yin olùrìbádìrá lọ́rẹ̀ ìyẹn ò mú lọ́rẹ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé olùrìbádìrá ká Lizzy pẹ̀lú ọkọ ẹ̀ níbi tí wọ́n ti ń lọ́mọ́ra wọn ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìgbà ìyẹn náà wá ti ní sínú ṣé àmọ́ kan ti tó ń jagun abẹ́lé tẹ́nìkan kò mọ̀ tí etí kẹta ò gbọdọ̀ gbọ́ ìgbà tó máa wá rí i pé ogun tí Lizzy ń bóun jà yìí kì í ṣe ogun kékeré ẹ̀yin ẹbí yẹ àwẹ̀ àtàwọn aláàbá tí ò mọ̀ jókòó fún ní ojúmọ́ kí lẹ̀ ń sọ sharp shooter lẹ́fẹ́ bá jagun àwa gangan lọkọ̀ yẹ́ ẹ̀ adẹ̀ pé máa padà bọ̀ ní wood unfinished assignment is waiting for you let's end it all kò dé ọ̀rá wà lórí tébù kò gbé májèlé jẹ dànù end your life yourself because I've been the fronter and I won't back out for good you have destroyed so many lives o ti ṣe nǹkan burúkú burúkú sẹ́yìn tí kò dáa. Hmm. ọ̀rẹ́ mi star girl ọmọ ẹ̀mí tòótọ́ ṣe ń bá mi lọ. ọ̀rẹ́ mi sweetheart mi àdèyí ẹ̀yọ́ ẹ má bá ẹgbẹ́ wa ṣàbàyé lọ à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń gbọ́ yín. kò ní ẹ wá ṣàwá ní wípé ẹni ẹni olórí queen queen ọlá wá ṣàbẹ̀rẹ̀ sí ní sá fún ó ti mọ orí èèyàn tó jẹ́ ìyẹn lizard ẹ máa sọ̀rọ̀ lọ láti bẹ̀. ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta hmm. tóyìn má bínú torí titans ni mo love tóyìn dàpọ̀ i hmm. i love her i love her i love her hmm. personality. Mm èmi náà love ẹ. because ẹni àkọ́kọ́ tí màá kọ́ rí nollywood tí ó tí Lizzy bully nígbà yẹn ni tí kò dẹ̀ fi tara jáde. Hmm. Lizzy bully ẹ̀ lébi ègbè ẹgbọ́n kéèyàn máa ṣe ègbè fún yàn pẹ̀lú ọmọ tuntun kò dẹ̀ jáde. ìgbà tágbára Lizzy ò ká mọ́ ló lọ bá àwọn bloggers pé kán wá ràn lọ́wọ́ láti tún ba ògo ẹ̀jẹ̀. àwọn bloggers nìyẹn náà wá tún wá jọ tẹ́lẹ̀ ni jẹ́jẹ́ ni wọ́n jókòó ló ló ń pín owó ìsọnù kiri fún wọn gbé kọ́ bẹ́ẹ̀ fi kọ́ fi gbé ìjà èèyàn kiri ká nígbà kan tó ṣe wà ní hood ni ó gbéṣẹ́ tóyìn wá sí hood akọ fún ẹ nínú ó sì dẹran àtijọ́. ẹ ó dàn ẹ ní lizard gbé iṣẹ́ tóyìn titans wá sí hood yí pé kán bóun ṣe bó ṣe ṣe ń ṣojú ẹ ní ẹkọ ni ẹ máa gbé wa tìràbàyè lọ láti ibẹ̀ à ń gbọ́ yín. a kọ nítorí pé ó fẹ́ yí wa pé ẹ̀rẹ̀ á yí wa pé ó mọ àṣírí wa àwa sọ fún evidence ta ni a tú sílẹ̀ wá send gbogbo tracking record tó wà lọ́wọ́ wa sí pé ìwọ gangan nìkà ìgbà tí sí ní tracking record òun lọ́wọ́ ló ti ń sá ni mo ṣe máa sọ pé ó ń sá ni mo ṣe máa ní ìgbín fà iyọ̀ tẹ́ bá mọ ìtumọ̀ nǹkan yẹn ó yé òun kò yé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Hmm. Lizzy tó bá fẹ́ gbọ́ Tóyìn kan ló ṣe ẹ o gbà tó lọ Saudi ó fuck up sí Larry mo dẹ̀ treat fuck up purely. tó dẹ̀yìn lẹ́yìn àwọn ọlọ́mọ ó dẹ̀ mọ̀ létà pé mi mo treat fuck up out there torí pé òun dá òun màrúmọ́ Larry torí ó ní naked picture ẹ lọ́wọ́. ẹ̀yìn ìgbà tí bọ̀bọ̀ yìí ò tún dúró ẹ̀mọ́ tó tún lọ fẹ́ ní tó ẹ̀ṣẹ̀ lọ tẹ́ ní kí n dárúkọ ẹ̀ṣẹ̀ rántí. Hmm. ó tún ọmọ yẹn ti lè pa ìjà lárè lọ. wood ní lárè ó máa wà á máa láìláì because aláàánú èèyàn ni. ok hood lárè náà wà ní hood. aláàánú èèyàn ni. Hmm. ọmọ gidi tó wà dáadáa ni tó ń ṣe dáadáa. ẹ Lizzy tí ẹ jẹ́ kí n sọ fún èmi àti Larry máa bẹ̀rẹ̀ sí ní dóra wa o tó bá kọ tó bá wù ẹni kò ṣe o mo ti bá Larry sọ̀rọ̀ ó dẹ̀ lóun fẹ́ domi o Larry lóun mo ní fine boy ni Larry o ẹn tíráàkà ti gbé mi fún Larry o mi àti Larry ti jọ ń dóra wa o ẹ máa sọ̀rọ̀ lọ ẹ wò ẹ má bínú mò ń ṣẹ̀fẹ̀ ní yẹ́yẹ́ ẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa sọ̀rọ̀ lọ. ṣúwáyé yín hmm. ẹ̀ṣẹ̀ kẹta àgbàtọ́rọ̀ tó yìí wá ṣẹlẹ̀ hmm. Lizzy dẹ̀ ti súnmọ́ aláàfin hmm. aláàfin fi ń pọn Lizzy lọ sóde hmm. Lizzy aláàfin fi ń ṣojú fún Lizzy pé ara ọmọ mi lélẹ̀ tí mo súnmọ́ ẹ̀yìn ìgbà lọ́rọ̀ Lizzy àti Tóyìn wá ṣẹlẹ̀ Lizzy bá bẹ̀rẹ̀ sí máa ṣe gbìgbìgbìgbì ní olórí bàdíráwá ti ọmọdé bò tó bá yá nǹkan á hmm. tọmọ yẹn wá kọ right up fáwọn tó bá rántí ń gbà yẹn pípé indirect speech ni ṣùgbọ́n everybody mọ̀ pé Lizzy ló ń bá wí pé disclaimer disclaimer disclaimer ẹni tó bá pèrè ló máa láàfin bó ṣe state ẹni mo ń sọ fún yín nígbà yìí hmm. kò ní bọ́ síta fáwọn tó bá rántí kán lọ wo péjì obìnrin yẹn kó máa jà kó máa sọ ọ̀rọ̀ sí nǹkan tí kò ṣe pé ọmọ aláàfin kankan kò ní ever ṣerú gbogbo nǹkan tó ń ṣe yìí fáwọn tó bá rántí ní olórí ìbádúrà bá kọ ibi tí Lizzy ti bẹ̀rẹ̀ finishing line fún nìyẹn star girl hmm. Lizzy ní ìwọ láyà ìwọ lẹ́nu ọ̀rọ̀ ó dẹ̀ máa kúrò níbi tó wà yẹn wọ́n máa lé olórí ìbádúrà láì dúró mọ́ aṣọ ẹ̀ ọ̀gá ọlọ́mọ ẹ̀ka rí àkóbá ṣé àkóbá ń ṣẹ̀tẹ̀ up gan àwọn èèyàn ti ń sọ bẹ́ẹ̀ ṣe ń sọ gbogbo àwọn kan sọ pé yes it's true yes i remember yes it's true yes i remember wọ́n ń báàkì ọ̀rọ̀ yín. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé eh, stargirl ṣé bẹ́ẹ̀ mọ̀ nígbà nǹkan tí n bá sọ confam. Hmm. mo ń rí gbogbo wọn tán ní yes i could remember. ni oyin bá sọ̀rọ̀ pé ọmọ aláàfin kan kò ní ṣe báyìí kò ní sọ̀rọ̀ báyìí nígbà tí Tóyìn àti bí Lizzy ìgbà yẹn ká ní mo ti mọ̀ ni mo ti kọ́ fẹ́ jáde mi bá ti jáde ṣẹ̀rí trap tó set fún olùrìbádúrà tí woman yóò bá kúrò ní palace agbo ògùn hmm. so a máa continue part two from the kind of setup bí ẹni yẹn ṣe bó tún ṣe set bí Lizzy tún ṣe ń track ẹ kiri Èkó. Hmm bó tún ṣe fẹ́ pa olórí Bàdírà. Ah! Ah, kí lẹ tí gbọ́ Lizzy lẹ ń gbọ́ lẹ sáré. so ẹ̀yin lólùfẹ́ wa ẹ ṣé o. ṣáka ẹ má ìlọ ẹ bá wa sáré ṣe five minutes sí kẹ́ tó lọ ẹ má ìlọ ẹ fún wọn ní five minutes sí ẹ sáré fún wọn five minutes sí kẹ́ tó lọ ẹ má ì tí ì lọ sáré fún wọn five minutes sí wọ́n enjoy ẹ̀. Mm. No lazy, náà ló kolè wá jà láàrin ọ̀rẹ́ méjì. ẹ bá máa press love and like kórìí àwọn gan náà máa wú kán lè máa fún wa fún wa kán máa gbé wa tìràbàyè kán máa ṣàṣírí oríṣiríṣi fún ẹkùn lẹ́dẹ̀ẹ́ ẹ̀dẹ̀ ṣí ẹ̀. Hmm. Lizzy ló kolè wá jà Lizzy náà ló tún pé olóko wa mú. Hmm. ni olórí bàdíra àtolórí mèmí náà ìmọ̀kó tóbìnrin bá ti ń jà àti nǹkan tó yẹ kán tún fọ̀tà àti nǹkan tó yẹ kán tún fọ̀tà ló bá ta ọ̀rẹ́ ẹ̀ jáde nítorí ìbínú. Hmm. lọ́mọ yìí ọlọ́mọ yìí kan náà wà láìrẹ̀ gbà. ìgbà tó gbé evidence tíwájú bàbá pé à ọmọ yìí ṣẹ́rí gbogbo ń ṣèranù ló ń ṣe gbá ìyẹn kọ́ ni major set up o. Hmm. wọ́n wọnú hype ọmọ yìí wọ́n hack gbogbo nǹkan tó ń sọ. ìyẹn ẹ dárúkọ ìyẹn wọn wọnú ip olórí queen olórí àmọ́ ní queen olórí queen ọlá. olórí Badura. ìyẹn queen ọlá. the finisher Lizzy finisher. Hmm. ìgbà tí mo gbọ́ pé lékè ló gbéṣẹ́ yẹn fún ìrora àná tó bá kàn rẹ́sì tó bá jáde mo ní Lizzy jó mọ́lẹ̀ tàwánú hood Lizzy fẹ́ sílẹ̀ mo ní ìṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ Lizzy ni ó ní lo nǹkan wá bẹ̀rẹ̀ sùn mo ní kò dẹ̀ ní jẹ́ ìgbà kan wá sí Canada ìwò ṣe sá fún un tó lórí yẹn bá ń gbọ́ mi léèrè Bádéjọ olóṣìṣẹ́ Gbàdúrà. àwọn náà lọ tún set up pé kí strange call ẹ mọ̀ pé nígbà téèyàn bá ti wà depressed hmm. kò wá mọ kankan ṣe lójú bàbá mọ́ àwọn náà lọ wá ọ̀rọ̀ sí lọ́rùn àwọn náà lọ tún ní kó máa ta bàbá síta mọ́ yòdè ta bàbá síta ìfẹ́ náà ló ń ṣe obìnrin wo ni ò ní ṣe kájù ilé ọkọ ẹ̀ lè rọrùn fún hmm. lẹ bá ń ṣe kiri bí ẹni pé ó fẹ́ pa bàbá ni. Hmm náà bá yí òótọ́ ájò ìgbésí ayé ẹ̀ bó ṣe fẹ́ ní ìjókòó náà bá sọ di igbó fẹ́ pa ọba aládé. stargirl ta ní yọ̀yàn nínú ọ̀rọ̀ báyẹn kì í ṣọlọ́run ni. ẹ wá wò gbà tí dìzì ṣe àṣesílẹ̀ ẹ wá wò gbà tí mo wá láti tú àṣírí. ẹ hold on ẹ hold on queen um, àfi queen ọlá ni mo fẹ́ pè ní queen ọlá ẹ hold on tracker um, this queen lady you can call on this show now tí tracker bá ti sọ̀rọ̀ you said you want to call to support what tracker said ẹni yẹn lòun fẹ́ pè ó lòun fẹ́ sọ òun fẹ́ support nǹkan tẹ́ sọ òun fẹ́ òun fẹ́ ṣe kí òun fẹ́ fún wọn ní more evidence lórí nǹkan tẹ́ sọ yẹn so tí tracker bá ti sọ̀rọ̀ tán so ẹ pè wọlé lórí nọ́mbà yìí ẹ jẹ́ kí n type ẹ̀. then kẹ wá ṣe kí ni kẹsàn nǹkan tẹ bá fẹ́ sọ ṣó ti yé yín anybody tó bá fẹ́ pè wọlé náà kàn pè wọlé ká gba bíi call bíi mẹ́ta kan ṣó yé then ká tó end the show ṣó ti yé yín ẹ hold on tracker kí n sáré type kìíní you can call in tí tracker bá ti sọ̀rọ̀ tán wọn ní sọ̀rọ̀ tó lágbára ọlọ́run so you are allowed to call in okay tí tracker bá ti sọ̀rọ̀ ẹ call in ṣó yé yín ẹ call in tán bá sọ̀rọ̀ tán wọn ní sọ̀rọ̀ tán ẹ call in you can call in yeah so um, tracker tàbí sọdún. kẹ́ni tó wọ yẹ kẹ́ni tó wọ odindi ààfin ọba aládé mm. tó múlé ìdùnnú mm. tó sọ dílé ìbànújẹ́ mm. tí ẹ bá bárísì dúró láàrin five minutes ó lè fi ẹjọ́ dé ìmọ́lẹ̀ two hours ó ò ṣe. màmá màmá màmá màmá màmá máa ń sọ mo fi kín ọ̀rọ̀ tẹ́ sọ màmá tó máa ń pè ní màmá esa board màmá aláṣàbí wọ́n máa ń sọ wọ́n ló máa ń tojọ́ gan-an wọ́n ní táwọn bá wà lórí fóònù pẹ̀lú ẹ̀ wọ́n náwọn máa wọ́n ní èèyàn lè sùn lọ ó dẹ̀ tún ní lédì kan náà lórí social media náà lédì yẹn náà sọ pé ipe tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Tóyìn Àìmákù Tóyìn Titan ipe in fact ipe ó máa sú èèyàn lédì yẹn ń jẹ́ Kwame ó ló máa sú èèyàn ó ló máa rojọ́ rojọ́ rojọ́ wọ́n sì káwáfẹ́ tó kù sọ́jọ́ mi. leave my blizzard aljonu so anybody that wants to call in call in. report it now before we end this show calling now they are really flagging yes they are that's why I say everybody at least they know 774. and seventy why. tó be 500. The bad tell love and like ṣó yẹn Ni wale. wálẹ̀ ó dẹ̀ ká máa ṣe teamwork ni everybody should click on love and like to stop them we are waiting for the lady Oh yeah, lady yẹn ti pè ó ti pè ó ti pè ó ti pè ó ti pè yẹ ló yẹ ẹ̀yin ni queen okay okay ẹ bá mi gbóhùn sókè kẹ́ sọ ọ̀rọ̀ ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí máa press love and like ká gbọ́ nǹkan tẹ́ni yìí náà fẹ́ sọ ó lóun fẹ́ support nǹkan sí trackers ó yá ó yẹ ẹ máa sọ̀rọ̀ lọ ó yá yáyá. ẹ jọ tó rán ẹ bá mi hide identity mi náà. mo ti hide mo ti hide identity yín kò lè show identity yín ò lè show àmọ́ ah, tí gbogbo ẹ hàn ó yẹ kẹ́ mọ̀ wọ́n straw sister get promotion àkíngbàṣírí síta níbí ẹ lọ bèrè lọ́wọ́ tracker and à ń gbàṣírí sí torí ẹ̀ mo ṣe máa ń ní informant à kì í gbàṣírí síta mm, wọ́n ń gbọ́ yín wọ́n ń gbọ́ yín wọ́n ń gbọ́ yín. ṣe rí Lizard Anjorin. Mm ó mọ voice mi dáadáa mo mọ̀ pé mọ voice mi dáadáa. okay. tó bá wà lórí tó bá lo fake account fi wo show yín. Mm. mo mọ̀ pé ó mọ voice mi dáadáa dáadáa dáadáa. ó dáa sherry lizard and lizard and john pẹ̀lú olórí ọlá ọlá ìtàn hmm. ẹ̀gbọ́n mi dáadáa ni ọlá ní olórí ọlá ìtàn bádìrẹ ọlá ìtàn. ẹ̀gbọ́n yín ni Olori ọlá. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi dáadáa which is like a like a god sister. okay okay okay so guys èèyàn tó close mọ́ Queen Ọlá ló pè wọlé yìí so ẹ jẹ́ ká gbọ́ máa share ẹ dẹ̀ bá wa love and like kí wọ́n tó já show yìí wálẹ̀ ó yẹ sọ̀rọ̀ ìyẹn àbúrò Queen Ọlá ó yá god dot uh, kínní wọn ó yẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín. tẹ bá rántí ìgbà tí three celebration tí olórí ọlá ṣe nígbà kan gbà tó pé thirty years tó ṣe birthday. Hmm ẹ mọ̀ pé táìmù yẹn náà ló ṣe graduation tó gba certificate school bíi mẹ́ta bíi méjì kan gbà yẹn hmm. tí aláàfin Ọ̀yọ́ tí wọ́n celebrate birthday yẹn fún púpọ̀ hmm. tó jẹ́ pé wọ́n pe eléré gan tí náìsì gan wá kọrin níbẹ̀ hmm. gbogbo ìgbà yẹn gbogbo ìgbà yẹn ní wèrè Lizard Anjorin yìí gbogbo ìgbà yẹn ló ti penetrate ló ti fẹ́ da àárín aláàfin Ọ̀yọ́ àti. Queen Olaru torí ó mọ̀ pé one of the favourite wife of Aláàfin Ọ̀yọ́ is Queen Ọlá everybody gbogbo Aláàfin yẹn mọ̀ gbogbo Aláàfin yẹn mọ̀ pé ìtọ́ ẹ̀ ló ṣe lo ọmọ which is Memunat ló ṣe lò ó fún eh, fún Queen Ọlá ṣé wàá rí news kan tó jáde nígbà kan tó sọ pé Queen Ọlá eh, eh, Badirat pé ó bá Wàsíù K1 ó bá pé wọ́n jọ ń fẹ́ra wọn you're, you're watching Stargurl Promotion UK Pounds. Emma má tola tó láwọn tó máa ń mi. You are watching Stargurl Promotion UK Pounds on Facebook. Emma má sọ̀rọ̀ lọ. Ẹ má sọ̀rọ̀ lọ. Ṣẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn tí wọ́n ṣe pinnu láńfẹ́ Kéwàdí Yes, yes. Ẹ ẹ. Eh, eh, Liz Anjorin Liz eh, Lizard Anjorin ló wà nídìí ẹ o. you are watching Star Stargurl Promotion UK pounds. You are watching Star Stargurl Promotion UK pounds. Ẹ máa sọ̀rọ̀ lọ. Lizard Anjorin ló wà nídìí ẹ. Mm-hmm. Òun àti ọmọ òun àti I can say with my with my full chest. Òun àti ọmọ torí pé kí ni gbogbo nǹkan tí wọ́n ń tẹ́ńdà fún lady yẹn pé kó àti kó associate pẹ̀lú wọn but eléyìí ó fárígá pé yes i know i want to be alone débi pé díẹ̀ ló kù lady yóò bá kò bá gbé nǹkan jẹ torí pé nǹkan tó fojú ẹ̀ rí ní palace. ìyẹn olórí ọlá queen ọlá. lórí pé bá mi sọ rẹ bẹ́ẹ̀ tẹ bá notice tẹ bá rántí ìgbà kan tó pé lady yìí queen ọlá yìí ó jáde tó fi ọmọ ẹ̀ tó fi ṣépè tó fi gbogbo tó fi gbogbo olórí tó ti jẹ ní aláàfin ní ààfin Ọ̀yọ́ tó fún àti tó wà láyé àti tó ti kú pé tó bá nìkan ṣe pẹ̀lú kéwọn àti báyìí báyìí báyìí báyìí báyìí báyìí kò jẹ fún. Hmm. Hmm. tó fi ṣépè lórí ṣóò Alimoruf. Hmm. nígbà yẹn pé òun ò ní kankan pé but ọ̀rọ̀ yìí ò ní bá nínú ó dẹ̀ ní bá nínú lóòótọ́ which is Lizard Anjorin òun ló wà ní gbogbo tó bá ń gbọ́ tó bá ń gbọ́ ẹni tó ṣe freedom tó gba certificate nínú criminality Lizard Anjorin ni. Hmm. àwọn iléeṣẹ́ wọ́n ṣe wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ wọ́n gba wọ́n gba certificate ni ó ṣàfẹ́ ba láìfù ó fẹ́ ba láìfù lady yìí jẹ́ ni pọ́ìntì tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí kí n má prolong ọ̀rọ̀ mi hmm. pọ́ìntì tí mo fẹ́ sọ nípa ẹ̀ You are watching Star Stargurl Promotion UK Pounds. Ẹ má sọ̀rọ̀ lọ. Bẹ́ẹ̀ ó dó Aláàfin Ọ̀yọ́ but Aláàfin Ọ̀yọ́ ò lè fẹ́ ẹni tí ò ń ṣe virgin. You are watching Star Stargurl Promotion UK Pounds on Facebook. Gbogbo ọmọ tí gbogbo olórin tó wà láàfin tó wà ní ọ̀dẹ̀ Aláàfin Ọ̀yọ́ virgin ni gbogbo wọn gbogbo ọmọdé tó wà bẹ aláàfin Ọ̀yọ́ ò lè fẹ́ ẹni tó ń ṣe bẹ́ẹ̀ if not so Lizzy kò bá ti rá kó wọnú ilé ayé aláàfin Ọ̀yọ́ kókóun náà di olórí láàfin. you are watching Star stargurl promotion uk pounds ẹ má bínú ìdí tí mo ṣe ń ṣe bẹ́ẹ̀ o wọ́n máa ń gbé fídíò mi ẹ ó dàn wọ́n máa ń gbé fídíò mi tí wọ́n bá ti wá gbé fídíò mi irú bí mo ṣe wà báyìí ń sin mo máa lọ ṣiṣẹ́ o tí má ti pa fídíò yìí sìn mo máa múra máa lọ ṣiṣẹ́ ẹ wá gbé fídíò mi ẹ gbé lọ sórí YouTube ẹ gbé lọ sórí Facebook ẹ ní credit ẹ lórí mi ẹ ní forúkọ mi sí ta ló fẹ́ máa ṣiṣẹ́ ìgbà tí èmi àti yèyé kìíní ṣọṣẹlẹ̀ gbogbo yín lẹ kẹnu sí ẹni kò dáa mo dẹ̀ stop èmi náà dẹ̀ ń ṣe sweat mi mò ń ṣe fídíò mi tí má ti wá ṣe fídíò sílẹ̀ ẹ gbé sórí YouTube ẹ fi gbowó àwọn ó dẹ̀ máa ní after video views gan ẹ fi gbowó ẹ wá máa sọ pé Lizzy Anjorin's friend you cannot say Lizzy Anjorin's friend alone you have to put my name there gbogbo gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbé fídíò mi tí màá lọ ṣiṣẹ́ tí màá ṣe long day tí màá ṣe night tí màá wá máa ṣe fídíò tí màá stress ara mi kí n tó pe tracker kí n tó pe gbogbo èèyàn pé kọ́ka jọ sọ̀rọ̀ ṣe everything kí n tó organize ṣe ṣó tẹ́ máa ń lọ gbé sórí youtube tẹ́ máa ń gbé sórí facebook ẹ máa ṣiṣẹ́ ẹ̀yin náà ẹ̀ ní jèrè ẹ̀ tẹ́ bá ti fi star guest ẹ ṣiṣẹ́ ẹ̀ ní jèrè torí èmi náà kì í gbé fídíò ní fídíò mọ̀ èmi náà ń ṣe tèmi náà ni ìgbà tí yèyè kékeré dídẹ̀ ṣẹlẹ̀ gbogbo yín lẹ ìpẹnupọ̀ ó wá di tèmi sí tèmi náà wá ń ṣe fídíò tèmi ẹ wá ń gbé ẹ wá ní freestyle girl sí ìgbà tẹ́ ẹ gba tèmi kí lẹ́ ń gbé fídíò mi fún ẹ ṣe show ti yín náà do your own show and use your own content stop using my content if you know you cannot put star girl on it if you don't put star girl on my on my content and you put it on on YouTube and you put it on your Facebook for pé kẹfì ní followers and all that ẹ ní jèrè gbogbo ohun tẹ́ bá ní láyé yín àfi tẹ́ bá fi star girl sí ni àṣẹ́gun láṣẹ Olódùmarè máa sọ̀rọ̀ yín lọ bó ṣe wà nìyẹn bó ṣe wà nìyẹn mi ìlè mi ìlè máa ṣe wàhálà àṣẹ ẹgùn mi ìlè máa ṣe wàhálà tí n bá ṣe parí iṣọ́ yìí tí n bá ṣe parí iṣọ́ yìí mò ń múra ibi iṣẹ́ ni tẹ́ bá gbọ́ mò ń múra ibi iṣẹ́ tí n bá parí iṣọ́ yìí ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó yẹ máa sọ̀rọ̀ lọ mò ń gbọ́ lọ. so aláàfin Ọ̀yọ́ wọn jẹ èèyàn kan tó jẹ pé wọn ò lè fẹ́ ẹni tí ò kì í ṣe tí wọn ò tí ẹni tí ò kì í ṣe virgin if not so Lizzy ò bá ti ra kó ti jí kóun náà ti dè kan nínú ọ̀wọ́ olóore. ẹ hold on ẹ hold on ẹ hold on ẹ hold on ẹ hold on ẹ hold on wọ́n tó ní pé you don't have to be announcing leave my platform you don't have to come and watch my show don't watch my show I have the reason to for of doing that táwọn náà ò bá forúkọ mi ṣe mí náà máa fi sìn máa fi ba kinní yẹn jẹ́ ni máa fi bà á so stop saying it stop saying it pé don't be calling it I have to call it one hundred times èmi náà fi ń ba fídíò yẹn jẹ́ ni okay mo fi ń ba fídíò wọn jẹ́ ni stop saying it if you don't want to watch leave my platform leave my platform leave my platform you don't have to watch it leave my platform I can call you one million times èmi náà máa bà á jẹ́ fún wọn tó ń bá forúkọ mi sí ẹ máa sọ̀rọ̀ yín lọ. ó to the extent pé ó threatening life lady tó jẹ́ pé ó ní ọjọ́ kan lady ìkan nínú àwọn olórin láàfin ni wọ́n bá ni wọ́n gba nǹkan tó ẹni yìí fẹ́ gbé jẹ ni wọ́n gbà dànù ní ọwọ́ ẹ̀kan náà wọn lórí láàfin pé ilé ayé òfin síbẹ̀ lóòótọ́ o lè ẹ ẹ kíní ẹ lè má jẹ látọ̀dọ̀ ẹ ó lè jẹ látọ̀dọ̀ ẹ lómi pé but that is not the end of the life tẹ ẹ kíní ṣọ́ọ̀bù tí aláàfin kọ́kọ́ ṣí fún olórí bá dá ní ní Ọ̀yọ́ tó fi kọ́kọ́ bẹ̀rẹ̀ bísínẹsì ẹ yìí tọlọ́run gbèsò tó dẹ ti ṣe máa gbèsòkè jù báyìí lọ. ok màámi. You business uh, eh, show, uh, eh, complex ti aláàfin ṣí fún dà yẹn wéré eh, lizard and anjọ̀nú yìí òun náà ló tún bá aláàfin sọ̀rọ̀ pé kí aláàfin close shop yẹn. you are watching Stargurl Promotion UK Pounds on Facebook. They carry my video all the time. It's my video, it's my sweat. You are watching Star Stargurl Promotion UK Pounds. Ẹ máa sọ̀rọ̀ yín lọ òun náà ló sọ fún aláàfin pé kí aláàfin torí pé kí ni aláàfin ó jẹ́ èèyàn kan tó yẹ pé aláàfin like due to iṣẹ́ tí wọ́n jọ ń ṣe bọ̀ mi ò ní dárúkọ iṣẹ́ yẹn. Mm, ẹ má dárúkọ iṣẹ́ yẹn. due to due to iṣẹ́ tí wọ́n jọ ń ṣe mi ní dárúkọ iṣẹ́ yẹn. Mm. ó ní aláàfin fi close ṣọ́ọ̀bù yẹn ní ní bájáwá rò bí ó ti tán fún òun ní gẹ̀ẹ́ fẹ́ gbógun jẹ ní palace. so ìgbà àwọn ó pé ó gba ìmọ̀ràn àwọn èèyàn níta through Instagram ẹ̀ pé èyí máa fi parẹ́ ẹ pé kó bọ́ síta kó kúrò láàfin ọ̀sán kan òru òun ni alá ni ni Bádéra kúrò láàfin débi pé kò mú píìnì kúrò nínú ààfin. You are watching Stargurl Promotion UK Pounds on Facebook. ẹ máa sọ̀rọ̀ yín lọ <laughs> àjọṣe fúnra wa ni. kò mú mú bra débi pé ó máa mú but àwọn nǹkan tó ju ilé tó ju ẹ̀ṣọ́ lọ ó wọn kúrò láàfin which is àwọn ọmọ ẹ̀ méjèèjì ó kó wọn kúrò láàfin nígbà yẹn ló fi wá ní ó fi wá gbé ibì kan ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan ní èkó mi ní dárúkọ ọ̀rẹ́ mi dẹ̀ ní dárúkọ location ibi tí ọ̀rẹ́ yẹn ń gbé ní èkó nígbà yẹn tó fi wá di pé ọ̀nù ẹ̀ pé ó tẹ̀sẹ̀ bẹ̀. still náà wéré lizard anjọ́nù yìí kò tún fi léjì yìí náà sílẹ̀ ìgbà ẹ ló tún wá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé kọ̀wọ̀n bloggers máa gbé kọ́ máa wá irọ́ àtàmọ́ àtàmọ́ àtàmọ́ àtàmọ́ tó fi sọ pé lóòótọ́ sẹ̀ ẹ ó bá kéwọn àsùn kéwọn àbá sùn kìnnìkan kìnnìkan kìnnìkan kìnnìkan ní gbogbo ìgbà yẹn. You are watching Stargurl Promotion UK Pounds on Facebook. Ẹ máa sọ̀rọ̀ yín lọ ṣe rí gbogbo Lizzy gangan fún ara ẹ òun náà ó ní àkáǹtì kan ó ní àkáǹtì tí àkáǹtì ẹlẹ́sìn yẹn exist àkáǹtì yẹn ló ló tó yan àyè má kù torí pé kí ni ọṣẹ fẹ́ bú lọ́wọ́ so ó wá rò pé ta lòun lè ṣe nǹkan báyìí fún jù pé Tóyìn Abraham ó ẹ̀ṣẹ̀ bímọ ní gbogbo ìgbà àkáǹtì ẹ̀ Lizzy ṣì ń lò di àárọ̀ yìí màá ẹ eh, màá screenshot àkáǹtì àbí kí n wá màá screenshot màá send ẹ̀ sí ní whatsapp. kí ni àkáǹtì yẹn wà fún ẹ kẹsàn-án iṣẹ́ tó ń ṣe kí ló ń ṣe. àkáǹtì yẹn èèyàn kan ló wà nídìí àkáǹtì yẹn débi pé ọmọ máa fi gbé àwọn fake news tó dẹ́ pé kò dẹ̀ sí gbogbo everybody tí nǹkan yẹn bá dẹ̀ sí tí wọ́n bá ti post sí tó bá ti lè post sí account yẹn báyìí everybody ma believe. you are watching Star Stargurl Promotion UK Pants on Facebook. everybody ma believe mo dìde wa àkáǹtì mo dẹ̀ gbé fún wọn pé kó bá mi wa ìdí àkáǹtì wọ́n dẹ̀ sọ pé èèyàn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ló wà níbẹ̀ kódà gan àwọn tracker tí mo lò tí wọ́n bá mi wá tí wọ́n bá mi penetrate inú àkáǹtì yẹn wọ́n jẹ́ kí n mọ̀ pé lizard gangan ló ní àkáǹtì yẹn anytime tó bá ti jáde anytime tó bá ti jáde fún ọlá tàbí tó bá ti jáde fún tóyìn ọjọ́ yẹn kí ilẹ̀ ọjọ́ yẹn tó ṣú ọ máa gbé jáde sínú àkáǹtì yẹn. you are watching Stargurl promotion UK pounds on Facebook. Lizzy Anjo Lizzy Anjonu kó lọ gbogbo èpè tó máa ṣe kó lọ kó sílẹ̀ pé tó bá jẹ́ pé òun ò sọ bẹ́ẹ̀ fún aláàfin ó jẹ́ ó sọ fún aláàfin ọ̀yọ́ pé kó yọ orúkọ gbàdúrà kúrò nínú wíìlì. you are watching Star Girl Promotion UK pounds on Facebook. ó jẹ́ ó ní kó yọ orúkọ bàdíà kúrò nínú wíìlì kó yọ kúrò nínú wíìlì torí pé kí ni ẹ gbogbo ọ̀nà tó ti ń try láti fi gẹ̀ẹ́tì ẹ̀ ó fẹ́ mú lọ́rẹ̀ẹ́ ìyẹn ò gbà kó mú òun lọ́rẹ̀ẹ́ ìyẹn dì náà yẹn wọ́n fẹ́ mu ní best friend ìyẹn ò gbà kó mú òun ní best friend so gbogbo ìyẹn gbogbo nǹkan tí ìyẹn gbogbo nǹkan tó expect kí ìyẹn ṣe ìgbà tí ìyẹn ò ṣe tí kò tiẹ̀ wo sáìdì ẹ̀ tí ò tí ìyẹn ṣáà ń débi pé hmm, tí bá túṣu désàlẹ̀ kòkó fún yín. <laughs> ẹtu ẹtu ẹtu ẹtu ẹtu ẹtu sínú fídíò yìí ẹtu ẹtu aláàfin Ọ̀yọ́ ti kú tipẹ́ ó yẹ kí aláàfin Ọ̀yọ́ ti kú tipẹ́ ọlá àjẹsára àti gbogbo nǹkan tí wọ́n lò torí ìgbésẹ̀ tí olórí burúkú tó pè ní Lizard Anjorin yìí tó gbé lórí iṣẹ́ tí wọ́n ṣe last tí ò fẹ́ kó owó yẹn fún aláàfin Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún mi. mi ò lè sọ̀rọ̀ mo lanu fún yẹn ni o mo lanu fún mo fọ. ó ti yẹ kí aláàfin port ọlá wípé àjẹsára aláàfin ọyọgùn ò lè sọ̀rọ̀ torí pé kí ni wọn ti jẹ dodo wọn lè sùn dodo mọ kọlọ ń fọhùn kẹrùn wherever she wherever he is. you're watching Star Stargurl Promotion UK Pounds on Facebook. ẹ kúrò ní ti bí a tó bá dìgbà mi ò ti bá tún kọ́ọ̀lù mo tún lè sọ ní nǹkan kan again nípa àbádúrábọ̀ ṣé mo fẹ́ sọ nípa tóyìn kó tó di pé èmi náà off torí pé èmi náà fẹ́ lọ sí èmi náà fẹ́ múra ibi iṣẹ́ ń sìn yìí. o kò fẹ́ múra ibi iṣẹ́ o kò ṣe èyí tó kù ṣé ká fi sọ́jọ́ mi ṣé ká fi èyí tó kù sọ́jọ́ mi kẹ́ sọ ìtẹ́fẹ́ sọ́n sí ká wá fi èyí tó kù sọ́jọ́ mi. ẹ ẹ ká fi tó kẹ bọ́tẹ́ jẹ́ sáré sọ nípa tóyìn díẹ̀. ẹ gbé wa tìrabàyè àwọn à ń bí a lọ bì kankan. bẹ́ẹ̀ni kò sí wàhálà èmi náà wà pẹ̀lú yìí up to inheritance mm. up to inheritance up to inheritance mo kí gbogbo mo kí gbogbo ọmọ lẹ́yìn tóyìn tí wọ́n jẹ́ kí tóyìn ṣubú torí pé kí ni tóyìn tó fẹ́ ṣubú tán díẹ̀ ló kù. olúwa ṣeun olúwa ṣeun. tóyìn ti fẹ́ ṣubú tán díẹ̀ ló kù ikọ́ tó bẹ̀rẹ̀ ń bà Lizard and Johnny nínú jẹ́ torí pé ọmọ yẹn rí màrí ó tún wá gbọ́n pé ó tún wá ní oyún ó tún wá bí ọmọ. ìyẹn ọmọ wo ọmọ wo lẹ ń sọ ìyẹn eh, ìyẹn tóyìn ó tún wá bí ire olúwa. ẹ eh, tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ ní sọpọ ọmọ ẹ pè ní tóyìn ẹ ní tóyìn ó ló máa ń jẹ́ káwọn viewers kó ọ̀rọ̀ wá wọn ó ti yé yín ẹ sọ pé tóyìn. Eh, ó ṣètò ṣẹrí gbogbo pé tóyìn ló jẹ́ kóun ní ó jẹ́ kóun ní Saudi Arabia kíní kan wà láìlẹsìn mo fi títóbi alukuran mo fi ṣẹlẹ́rìí fún mo fi bíbélì mo fi ṣẹlẹ́rìí ọmọ yìí ò mọ̀ kankan nípa. Eh, traveling ni àbí ẹni tí wọn ọjọ́ ń sọ̀rọ̀ ẹni tí wọn ọjọ́ ń ṣiṣẹ́ papọ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ ìgbà tó travel báwo ló ṣe fẹ́ track ẹ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ wọn ò jẹ́ ẹ̀jọ́ pé ẹ̀ ń ṣe best friend ẹ̀ ń ṣọ̀rẹ́ kò ń ṣọlọ́rọ̀ ẹ̀ kò ń ṣe kinní kan ó ṣàfẹ́ balẹ̀ ayé ọmọ ẹ̀ jẹ́ torí pé kíni ó ti mọ̀ pé ọmọ yìí ti bímọ ogun ẹ̀ dẹ̀ ti ń yọ ọ̀nà ó pẹ̀lú nǹkan tóun náà sọ pé ah, ẹ̀sìn òun ti dé o ló pẹ̀lú lè sáré lọ mú Mr. Latif eh, Mr. Latif lè sáré lọ mú pé kóun náà sáré engage ẹ torí pé kí ni Latif kan ló gbé ní ìyàwó òun ló gbé Latif níyàwó so Mr. Anjorin la máa pè é àbí kí la ti fẹ́ pè náà tó yí òun ọkọ̀ọ̀kan nípa nǹkan tó ṣe òun náà ni ọ̀dádá tó ń dá òun ní ṣekúṣẹ́yẹ òun ló máa pa òun ló máa kún òun ló mọ òun fún ara ẹ̀ ló ń gbé fake news yẹn jáde tóró ti rí pé àṣírí òun ti tú. ṣèbí díẹ̀ ló kù wéré ààrẹ ọdún ọba bọ́ọ̀sì sí aláìyá ẹ̀ nínú nà. You are watching Star Get Promotion UK Pounds on Facebook. ọdọ ọba bọ́ọ̀sì sí aláìyá ẹ̀ nínú bọ́ọ̀sì takuwa dìklàmẹ̀ pé kòkó ṣe nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ọjà kò bá bọ́ọ̀sì kò bá bọ́ọ̀sì mọ́ ìyá ìyálà ìyá ẹ nínú. ẹ bá wa ṣe ẹ. ìwọ tó jẹ́ pé o fìyà ẹ ṣoògùn owó ni bọ́ọ̀sì kó bọ́ọ̀sì ta kó wá kílẹ̀ nù pé òun ò ṣe nǹkan òun ò ṣerú nǹkan bẹ́ẹ̀ o wá fẹ́ fi ti o wá fi rẹ ọmọ lọ. ẹ ó dàn ẹ ó dàn ẹ ó dàn ẹ ó dàn ẹ ó dàn ẹjọ ẹjọ ta ló ń sọ̀rọ̀ yìí pé mo bá ènìyàn ẹjọ ṣe fẹ́ túlé ni ìgbà mélòó ni mo ti sọ fún yín wípé èèyàn mo mú èèyàn sínú admin mi pé ó ṣe kí ni ó blọ́ọ̀kì so many people lórí kí ni ibiṣẹ́ tí mo lọ ni ó yẹ kí n ti ṣí àwọn kan lẹ́ni gan mo wà lórí làpí lẹ́ni gan ni straka sọ fún mi pé kí n tètè kí n tètè kí n tètè pé àwọn náà ń jáde pé àwọn ń jáde pé kí n tètè ẹ lọ straka bá ti pè lọ́jọ́ mi ó máa sọ fún yín ó láwọn nǹkan tí mò ṣe straka ní no no no no no no kí n tètè pé àìjẹ́bẹ̀ òun ò ní ráyè o mo ń ṣiṣẹ́ ebèrè lọ́wọ́ ẹ̀ tíráka máa ń mọ̀ mo máa ń ṣiṣẹ́ máa ń ṣiṣẹ́ gan máa ń ṣe long máa ń ṣe night máa ń ṣiṣẹ́ mi ò mo fẹ́ ṣe gbogbo ẹ̀ lénìí ọ̀la ni máa ráyè ń sìn ni máa ṣe gbogbo ẹ̀ tí má ti sùn tí mo jẹun tí mo ṣáwà tí mo dé láàárọ̀ tí mo sùn tí mo jẹun dé gbogbo wọn pátá ni máa ṣí báwo lẹ ṣe máa ní ṣe ban ṣé mo sọ fún yín pé mo mo madmin tí mo lọ trust ẹ̀dẹ̀ ni mo ṣe ban ṣe ban ẹ̀dẹ̀ ń dájà lẹ̀ ṣe ban bíi ti báwo kí mo fẹ́ ban èèyàn fún èèyàn tó ń kọ́mẹ̀ntì èèyàn tó ń jẹ́ pé kọ́mẹ̀ntétọ̀ ni tó yẹ pé at least kí n tó parí iṣẹ́ òkè ṣe pé kí kọ́mẹ̀ntì ẹ̀ má tó hundred ẹ jọ pé báwọn èèyàn ṣe máa block èèyàn kí n block èèyàn wọn tó máa ń kọ́mẹ̀ntì ìgbọ̀n tẹ bá fẹ́ gbọ́ àwọn tó bá máa ń kọ́mẹ́ǹtì sórí péèjì gan tó jẹ́ kọ́mẹ́ńtétọ̀ gidi a máa ń dá wọn mọ̀ a dẹ̀ kí n blọ́ọ̀kì wọn nígbà míì tán bá bú wa a máa ń fi wọ́n lẹ̀ torí ká mọ̀ pé good commentators ni wọ́n ẹ máa sọ̀rọ̀ yín lọ. kọ́mẹ́ńtétọ̀ gidi máa lọ máa blọ́ọ̀kì èèyàn tó máa ń kọ́mẹ́ǹtì dáadáa ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ máa sọ̀rọ̀ yín lọ jàre. so gbogbo ìyẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn òun ló wá fẹ́ òun ló wá fẹ́ fi ìkan rẹ̀ mọ́ Tóyìn Àyìnlá tí Ọlọ́run ò dẹ̀ gbà fún tí Ọlọ́run ọba ò dẹ̀ gbà fún tí Ọlọ́run ò dẹ̀ ní gbà fún ó gbé iṣẹ́ Tóyìn fún òun náà ló gbé iṣẹ́ Tóyìn òun náà ló má. kọ́mẹ́ǹtì sí péèjì o. òun ló tẹ ẹ Lizzy Anjorin òun ló máa ń kọ́mẹ̀tì sí péjì o òun ló máa ṣe bí òun náà ló tún máa sọ pé pé fake account ń bú òun níwà òun ló wà nídìí fake account gbogbo fake account tó bá ń bú òun ló wà bẹ́ẹ̀ o. ó ṣe ó ṣàfẹ́ jẹ́ kí wọ́n rí ọ̀rọ̀ sọ lórí Tóyìn Àyèmákò ni. Hmm. torí fún ara ẹ̀ náà ló máa ń sọ ó sọ fún Tóyìn ó ní pé indomie tí wọ́n fi karosíìsì mi kò ní jẹ́ tán. ọmọ ò ní sinmi ẹ wá bá mi sọ nínú Tóyìn àti ehm, àti Lizard and talo talo nísìmí nsìnyí talo nísìmí nsìnyí nǹkan tó ṣe gbogbo nǹkan gbogbo nǹkan tó gbé tó gbé lọ sí kinní ẹ kinní tí ẹ tó ó fẹ́ jíjà òun àti Aláàfin Ọ̀yọ́ sílẹ̀ tó fẹ́ jíjà Aláàfin ṣèbí yẹn lè jẹ́ pé ẹ dáì mínítì ló kù tí ọjà tó gbé tó fi fàjà láà tó fẹ́ fàjà lóhùn láàrin òun àti aláàfin ọ̀yọ́ mo bá lè sọ pé ó fàjà gan torí pé kí ni kò kówó epo fún aláàfin ọ̀yọ́ tó fi kú dàárẹ̀ ọ̀yẹ́ tó fi fẹ́ pa aláàfin ọ̀yọ́ ọjà fẹ́ bọ́ọ̀sì sí yàrá ìyá ẹ̀ nínú ni ọjà fẹ́ bọ́ọ̀sì sí yàrá ìyá ẹ̀ nínú ni àwa mọ̀ àmọ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ kìlọ̀ ọjà tó gbé tó fẹ́ bọ́ sí aláya ẹ̀ nínú. Hmm. Hmm. so kó tiẹ̀ kó tiẹ̀ kọ́kọ́ fi gbogbo nǹkan tó tiẹ̀ kó tiẹ̀ kọ́kọ́ fi tóyìn sí lẹ́nu torí pé kí ni gbogbo nǹkan gbogbo nǹkan tó gbìn òun ló ń ká hmm. nǹkan tó gbìn òun ló ń ká ìjọ mo máa ń sọ fún gbogbo èèyàn pé eh, gbogbo ìgbìmọ̀ tó bá gbìmọ̀ lórí mi. bó pẹ́ bóyá lágbára ọlọ́run kí nǹkan yẹn kó yí kó ṣe kí ni tó bá yẹ pé tòótọ́ ni mo ṣe tó bá jẹ́ pé tòótọ́ kí gbogbo nǹkan yẹn kó yí dà lé àwọn ẹni yẹn ṣé kò yí dà lé lórí nsìn hmm. ó fẹ́ kí gẹ̀yẹ́ wọ kómà ni ó fẹ́ kí Tóyìn wọ kómà tó dẹ̀ máa ń sọ dáadáa tó máa ń sọ fún ọ̀rẹ́ ẹ̀ kan tí ọ̀rẹ́ yẹn jẹ́ kọ̀ọ̀rẹ́ ẹni mímọ̀ mi. Hmm. pé òun fẹ́ frustrate life tóyìn torí pé torí ẹ̀ lòun ṣe gbé ẹjọ́ ẹ̀ lọ fún ìyá ẹ̀ sábọ̀ pé tóyìn ò ṣe kankan fún òun. Hmm. ó dáa ṣé gan ni. ẹni kó bọ́ síta kó wá sọ tí kò bá sọ bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ yẹn. Hmm, ẹ ṣe. Hmm. tí kò bá sọ ọ̀rẹ́ yẹn mo lè dárúkọ ọ̀rẹ́ yẹn kò sí nǹkan kan tẹ́nibọ̀dì fẹ́ fi mí ṣe. ah ló dáa ló bá tán. Abímbọ́lá lorúkọ ọ̀rẹ́ yẹn Abímbọ́lá ló bá ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn ló bá tán. tóyún ò ṣe kankan fún Lizzy Anjorin hmm. kò ṣe kankan fún ó fẹ́ fi frustrate life ọmọ yẹn ó rí pé inú ẹ̀jẹ̀ lọmọ yẹn wà àmì ẹ̀yẹ téèyàn bá yẹ̀ṣẹ̀ bímọ tó bá ro tó bá rope yàn tó bá frustrate life ó easy fún yàn láti tètè kú. bẹ́ẹ̀ ni ìyá mi ẹni tó tún wá ṣe operation fún ẹni tó tún ah. wá ṣe operation fún hmm. nǹkan tó fẹ́ ṣe yẹn tóyún ò ṣe kankan fún. Hmm, àǹtí mi ẹ tó ṣẹlẹ̀ àǹtí mi ah. ẹ bá mi round up torí kí n lè lọ múra bíṣẹ́ ẹ bá mi round ẹ̀ up kí n lè mọ lọ́mú ràn the eh, next show. ẹ jẹ́ ká kó fi gbogbo ẹ jẹ́ ká kó ẹ̀ sígbà nítorí èmi lọ bí eh, iṣẹ́. ẹ ṣe bẹ́ẹ̀ ní whatsapp lórí kinní whatsapp yín wà lórí ẹ̀. ẹ eh, whatsapp mi náà ni. ẹ máa pè tí n bá pè á wájọ sọjọ́ tẹ máa ráyè tá máa tún wá so ẹ jẹ́ kí n round up ká máa lọ eh, kí gbogbo a máa lọ báyìí sí a ti ṣe enough weekend show. ẹ gádà eh, ẹ ṣá gbogbo ẹjọ ká ṣàmì ẹbọ dáadáa ká ṣèké lórí platform wa ká gbé borun ká tíràbàyè gidi hmm, ẹ ṣé ìyá mi god bless you <laughs> ẹyin gan rẹ́rìn ká gbé borun ká ṣèké èké gidi ó yẹ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ kọ́ má bàa mọ ẹni tó ń pè hmm, ẹ ọ̀fẹ́.